ìgbàgbọ́ Yorùbá ó lẹ́tọ̀ tó yẹ kí a gbọ́. ìgbàgbọ́ Yorùbá ó lẹ́tọ̀ tó yẹ kí a gbọ́. ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀ látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká. ọkùnrin tí ń gbóbìnrin yẹn ni gbóbìnrin yẹn ni bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́ ọmọ ojú oró ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi ẹlẹ́gìrì kò jó mi ọba. ọlọ́run ọba àláùrà ọba mímọ́mímọ́nú ọláńlá ọba lẹ́yìn àmì paríparí ọlá edumari lánàá lónìí àti lọ́jọ́ gbogbo ọba tẹ́nìkan ò lè fọ̀rọ̀ kúlọ̀ tipatipa làjá fi ń gbò ọ gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run ni nítorí náà ló ṣẹ̀dá rẹ̀ <laughs> bá lòun nífẹ̀ẹ́ ọlọ́run títí tí ó wá sọmọ ọmọ ọmọ ò ní ìbà fún ọ ọlọ́run ọba mi tó ṣẹ̀dá mi o hmm, ẹ jẹ́ kí n mọ wọlé báyìí pé ajẹ́dẹ́ ajẹ̀dẹ́ awa jẹ̀dẹ̀jẹ̀dẹ̀ òun náà ló dífá fún wọn ló dífá fáwọn wọn ló tù ú fẹ̀ ẹni bá ní a máa tẹ̀lẹ̀ yìí pẹ́ ẹ̀ńtọ̀ ọ̀hún yóò kú bí ajá ṣe kú tòǹtò gbóró ẹni bá ní a má ṣe tiwa pẹ́ lórí ilẹ̀ yìí pẹ̀ tó ní ògo wa ò ní tàn Elédùà ọba àánú bá a dá ṣẹ̀ríà fún un ẹ má jẹ́ ń ṣépè bẹ́ẹ̀ ni ẹnu mi ò gbọ́dọ̀ gbófo ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí náà ló kọ mi wọn ìkó kọ́dá o ọmọ lójijì lẹ́sẹ̀ ní kírun àgùnbẹ́ onílẹ̀ òbí lára agbára tí elédùà fún ọmọ kóòtù òjíire nípa ewé àtegbò mo fẹ́ ṣàlàyé fún wa lónìí ẹ wo kinní kan tó wà lọ́wọ́ mi yìí ewé tẹ̀ ń wò yìí náà ń pè ní ewé ìtìpọ́n ọlá ìtìpọ́n ọlá àbífà gbúrú <laughs> ee bẹ́wẹ̀ ṣe wà yìí hmm, ẹ gbọ́ mo ṣe pé wọ́n ní ètè pọ́n ọlá àbìfà gbúurú ìfà gbúurú ifá tèmi kó wá wọlé tọ̀mí wá lónìí o ìfà owó ìfà ọmọ ìfà àdùnnú ìfà àlùbáríkà ìfà àṣeyọrí ìfà ẹ̀mí gúngùn ìfà ìṣẹ́gun ọ̀tá ìfà àlàáfíà tó péye ìfà ogbóore láyé kó mọ ọwọ́ tọ̀mí wá gẹ́gẹ́ mo ń sọ pẹ̀lú ewé ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi <laughs> àwọn bàbá wa máa lo ewé yìí fún àṣínà wọ́n á máa lo ewé yìí fún nǹkan àsìkí wọ́n á máa lo ewé yìí wọ́n máa lò fún ẹ̀yọ́nú hmm, èmi náà wọ́n ṣàlàyé fún mi ní o rìsáàchì ni o <laughs> àwa ò mọ nǹkan kan ẹ ẹ jẹ́ àwọn tún júbà lọ́wọ́ gbogbo jáwéjáwé ìbà lọ́wọ́ gbogbo agbowagbo ìbà lọ́wọ́ èèyàn àfà ìbà lọ́wọ́ oṣó àjẹ́ ìbàlọ́wọ́ gbogbo èmìrè pátápátá mojúbà lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ pátápátá àtẹ̀yìn àfáà tó jẹ́ pé àkọ́rán tẹ̀ gbé lọ́wọ́ ọmọ ará ilẹ̀ fi ń ṣe lóore o ìbọn ọlọ́run elédùnmarè tó dá gbogbo nǹkan pátápátá àtẹ̀wé àtẹ̀gbà àtàwọn tá à ń lò ó elédùà ló dá wa mo ṣe bá ìbàlọ́wọ́ ìyá mi àdùkẹ́ ọmọ olúkúewu lókèrúkọ ń kírun ìbàlọ́wọ́ bàbá mi aláàjì bọ́lá lójijì lẹ́sẹ̀ ń kírun o ìwé yìí mo fẹ́ ṣàlàyé fún wa bó o la ṣe lè lò ó tó o bá lóyún tí o fẹ́ra kù bó lọ ṣe lè lò tó fi mọ̀ pé ọlóyún àwọn bàbá wa máa lo ewé láti mọ̀ bóyá bóyá èèyàn ti lóyún àbí kò tí ì lóyún ìwọ obìnrin tó bá tó bá fẹ́ mọ̀ bóyá o lóyún torí wọ́n nígbà kágbàdo tó dé nǹkan nìkan la dìẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ni kágbàdo tó dé nìkan la dìẹ̀ ń kéèbó tó dé onítàn bàbá wa ń lò ẹ bá mi jẹ́ ìwé ìkópọ̀ ẹ dànù omi ẹ dà sínú báàfù kan ẹ dà sínú omi ẹ fomi sí ẹ wá gbó bọ́ọ̀ bá ti ń gbó bọ́wọ́ bá ti ń hún ọ oyún dé bọ́ọ̀ bá ti ń gbó tọ́wọ́ bá ti ń hún ọ tọ́wọ́ ń hún ọ àbọ̀ gbó tọ́wọ́ ń hún ọ ọmọ pọ̀ lóyún nù àmọ́ bọ́ọ̀ bá gbó tọ́wọ́ bá hún ọ ọ lóyún nù ẹ jẹ́ ń dúró báyìí nítorí àkókò wa ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ mọ bá mi tẹ̀ ẹ subscribe ẹ subscribe ẹ share ẹ like ẹ comment àánú ọlọ́run ọba kò ní jìnnà yóò tiẹ̀ súnmọ́ wa yóò tiẹ̀ wọlé tọ̀ wá pẹ́kipẹ́ki ni ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ mí lẹ́ẹ̀kan sí i love you so much. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.